bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàní o bàbá ta pàní o ah, bàbá ta pàdé bàbá ta pàdé lálọ́dúnwá ni lálọ́dúnwá ni kò máa sábújà kan lọ́rùn ọ̀pẹ́ òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni àbíjà ni lálùdé ni bàbá àtàpàdé lálọ́dù ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà fáwágùn gbogbo lé lójú ojoojúmọ́ bí ariwo ni. jẹjẹ o bàbá bọ́lẹ̀ bàbá o. ìwọ dúpẹ́ tí ìwọ kò sáré ìwọ kò bá tún kú ní ìsín. bàbá ẹ wà bàbá àkùkọ lè léyìn bàbá mi gbà bẹ́ẹ̀ ti bá ọ ṣé mi ò sọ fún pé five hundred lóyún tẹ́lẹ̀ ni bàbá ìwọ ni bá mi gbà bá mi gbà bẹ́ẹ̀ ti bá o ẹ bá mi five hundred náírà mi jọ owó kílélẹ̀ ṣé ìwọ fẹ́ gbà ń sí ìwọ kò béèrè fún kí ni ṣé mi ò sọ pé fáwọn olóyè kẹtọ́ ojú kò sórí machine ni bàbá ẹ bá mú omi jọ. dúró tèmi fún wọn ní nǹkan tí ìwọ kò béèrè fún. samaya dájú anadu ẹgbẹ́ ìbátáyì iná samaya nẹ́sàáyì gírùkó gírùkó ẹ bàjẹ́ wọn tí a bàjẹ́ bàjẹ́ gbàgbà alábẹ́ wọn sàkáàdì iná kẹgbẹ́ tuntun àti bẹ́ẹ̀ ti fò yìí. ìwọ kò bá dúró tèmi gbé nǹkan tí ìwọ kò béèrè fún tèmi gbé fún wọn. gbọ́ pé ìkejì ń tẹ̀lé wọn ṣiṣẹ́ NEPA tẹ̀ ń ṣe yẹn pé bàbátàpà ló yà ń wèrè. Ah! Ah! ìjọ mo ti ń ṣiṣẹ́ NEPA nílé ayé mi mi ì tí irú nǹkan báyẹn rí nílé ayé mi kí ẹ sọ pé òun sinmi náà ni kó dẹ̀ bẹ̀rẹ̀ sinmi sinmi bẹ́ẹ̀ kó máa bugi jẹ kó máa jẹ wé ah! bàbá yẹn bàbátàpà ewé ni àǹjọ́ni ni ó ṣà in fact ó yà wèrè. ẹ ẹ bọ ẹni sùúrù kí lọ̀rọ̀ yín yẹn gangan gangan kí ló ṣe fún bàbá tápà ṣó bú wọn ni. kò ṣe nǹkan ìbí bàbá tápà jẹ́wọ́ iná oṣù mẹ́fà adẹni tí ò bá lè sọṣù mẹ́fà kó sọṣù mẹ́ta pé tó bá ti sọ a máa gé ná ó tán o. bàbá tápà ò lè jẹ́wọ́ oṣù mẹ́fà tó náà ń gbowó ná lọ́wọ́ wa ẹ wo kówó náà wá tó dìú báyìí ní bàbá tápà ti máa wá lọ́ti máa gbà lọ́ti máa gbowó báwo lọ́ti máa jẹ́wọ́ oṣù mẹ́fà. irọ́ ni o oṣooṣù lẹ́ ń sọ ó. ẹ ẹ bolo wa ń kówó sí ẹ jẹ́ ìdùnnú ẹ ìdùnnú báà lè yín kò pẹ̀lú àbáyé náà. ẹ wò ó ìyẹn ló simple jù ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé ìwà jọ̀wọ́ àbáyé òun ló ń jọ̀rẹ́ jọ̀rẹ́ látọdún tí mo ti ń gbélé bàbá tápà èmi àti wọn à ní gbólóhùn aṣọ rí o kó tó di pé owó lè wá dì tó bá ti ń koṣù kan wáyé láti máa kó lọ kí bàbá owó ọdún kan mi rè o owó owó ná à ń jẹ́ kó owó ná pẹ́ tó bá ti di twenty four twenty five lèmi ti máa ń san owó mi tí bàbá tápà wá ní pé ó ó ní o kódà ibi tó pọ́ nìsín à ń sanwó omi. owó omi kí ló dé. gbogbo àwọn táwọn ní pátápátá à ń sanwó omi. àbátá pa ẹja wèrè gan-an irun mọlẹ òòṣà ńlá wèrè gidi ni. a níjọ́ mo ní ṣe sí ẹni pàṣẹ mi ìbárúkọ bẹ́ẹ̀ pàdé láyé mi kí ọkọ̀ rẹ̀ sọ pé òun ò lówó. ẹ wò ó bọ̀dá mi hmm? advice mi ẹ fún yín òun ní pé kẹ́ yá sọ fún wọn lọ́fíìsì kí wọ́n transfer yín kò mé ní ní jurisdiction yìí kẹ́ má wá sádùúgbò yìí mọ́ torí ọ̀rẹ́ yín tó ya wèrè kọjá yẹn kó má yẹ pé tiyín ló máa lọ jẹ́ part two o. ẹ ṣe tèrè ara ẹ̀tẹ̀ tó wá yá torí ọpẹ́lọpẹ́ ẹ̀bẹ̀ èmi tẹ sọ fún lọ́fíìsì èmi ò lè dọ́dọ̀ mi ò lè délé bàbá tá a pàmò láyé mi ṣé n tó ní kí nǹkan ya wèrè bí àti mi náà bá dé bẹ́ẹ̀ tí má tó pa ara lọ ó lè ní kí n bẹ́ sómi ah, mi ì lè dìbẹ́ kú báyìí. sẹ́ka tá à o so àwọn èèyàn wa tí ó kù pé wọ́n ti dé. a máa sì pàdé pé ẹja àjọ sikini kálùmọ̀kọ̀ ká lára wọ́n máa yọ̀dì sẹ́yìn wọ́n yọ̀dì sẹ́yìn sáà mẹ́ta lápẹ́ ládùúgbò yìí. ẹni tá a bá rí àmọ́ tó fà á àti pé nǹkan kan tó dá mi lójú ni pé wọ́n á dé bá wa ká tó parẹ́ ẹ̀. tó bá jówó la fẹ́ pín bí wọ́n á máa jà sí ni kò tiẹ̀ tó ah. bàbá àbèjì. ọ́fíìsà ọ̀la hápìn lóòótọ́ àrùkù tẹ̀ ń wò yìí ilẹ̀ méjì mọ̀ràn ládùúgbò yìí ẹ̀kọ́ wọn ti kọ́ pé kí n ti bẹ̀rẹ̀ sí kọ́ àmọ́ wà lẹ́yìn tá à ń sọ yìí ọkàn mi ò láti kọ́ mọ́ nígbà tá a ti ń gbàdúgbò kan náà ń bí owó ọlọ́dẹ ò san àwa la rí òpó ná òde òmú wáyà lórí òpó ọ̀sánwó tàbá sọ̀rọ̀ máa lúkọ́ máa ní ikú náà ayé kùtù kùtù bá bẹ̀rẹ̀ àbá lu agbára wa fún un tí nǹkan bá lọ ṣe ẹ padà máa kó wa o níta ni bá a dá sínú o. ẹ má bínú sà ẹ jọ̀ọ́ ta ni onítọ̀hún sà. Hmm, ẹ ṣe ọlọ́pàá bàbá tápà lórúkọ ẹ kódà zone three nílé ẹ wà wàhálẹ̀ ti pọ̀ jù ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa ṣe ibi iṣẹ́ ẹ bá wa gbà mú kó fi wá lọ́kàn balẹ̀. ẹ ṣe tẹ ìránṣẹ́ sí wa a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ò kọ́yìn àwọn ọlọ́pàá kéré láwùjọ àwọn kan ṣe ní láàánú díẹ̀ wípé ọ̀rọ̀ bàbá tápàtẹ dárúkọ yìí ó máa lágbára díẹ̀ o. Ah, kí ló dé ọlọ́pàá. Ah, ìdí ni wípé bàbá tápà ò ń ṣẹran rírọ̀ ah, kò ń ṣe ẹni tá a kàn lè kú gìrì láti mú bẹ́ẹ̀ yẹn ohun tí wọ́n fojú wa rí ní last time tá a lọ arrest wọn kékeré kọ̀ so therefore ọ̀gá wa ti sọ fún wa wípé ohun tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ bàbá tápà ní som three ká má dà sí ká fi wọ́n lẹ̀ pẹ̀lú àrà tán bá dá pẹ̀lú ẹ̀yin ará àdúgbò. ọlọ́pàá èdè ńlá ọ̀rọ̀ dé ìjáde ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ ọ̀dọ̀ tílẹ̀ ń sọ àyìnbá tẹ sọ pé èèyàn kan ṣoṣo ẹ̀yin gbogbo station yín látòkèdélẹ̀ ẹ̀ ń bèrè èèyàn kan ṣoṣo ó túmọ̀ sí pàwá gan kò sáàbò fún wa lọ́wọ́ yín nìyẹn. Ah. agbára yóò ká bàbá tápà ẹ pààrọ̀ ṣẹ́ ẹ̀ ẹ jẹ́ ká lọ pe eh, sójà o. kò rí bẹ́ẹ̀ yá wa eh? kò rí bẹ́ẹ̀ ẹ wo bàbá tápà tẹ̀ ń wò yẹn kì í ṣe ẹran rírọ̀ o ẹ wo the other day ta lọ arrest baba tápà ń bẹ̀ yìí tẹ bá rí nǹkan tí baba tápà fojú wa rí ọpọlọpọ ọlọ́run ni o àtẹlẹ́dàá ìyá wa tí ó sùn òun ló mú wa padà sílé o. ẹlẹ́dàá ìyá yín ló wá tẹ̀lé yín ló yọ yín ah, kí ni ẹlẹ́dàá dáàdi yín wá ń ṣe ẹ̀yin tó kù mi mà ṣàánú mi ra mi ẹ gbà mí kalẹ̀. ó túmọ̀ sí pé tàgbára yín ò ká káwọn fúnra wa wá sójà ló àbẹ̀. ẹ sí àjìlá wa àṣàbà wọ uniform but ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá uniform or no uniform bàbá tápà là ń sọ̀rọ̀ nípa ẹ̀. ìyá sèbò ẹni sòrò ọ́fíìsà hmm. ẹ sọ fún wa nísìnyí pé ìta fẹ́ gbà wọlé kọ̀sọ́ náà ń bẹ̀. Hmm. àmọ́ tó bá yẹ pé ó jẹ́ pé bá bí olè kan tí yóò jalè ládùúgbò tẹ fẹ́ alógún amú láìsẹ̀ hmm. apá ọ̀kà lé wọn o èyí táwọn rí ẹ́fídẹ́ǹsì àrí pé èèyàn ń pààyàn èèyàn ń ṣe bó ṣe fẹ́ ládùúgbò tí èkó nìkan ló nílẹ̀ ẹ̀ ní ọ̀sán náà ń bẹ̀ ọlọ́run wà. Our landlord ẹ má bínú sí mi o kì í ṣe bí ojo tó ẹ bá dẹ̀rò pé bí ojo náà ni ẹ jẹ́ ká gbà pé ojo ni èmi fẹ́ rìnrìn àjò díẹ̀ mo fẹ́ fi àdúgbò yìí lẹ̀ bóyá tó bá wá ṣeé ṣe tí n bá ti gbọ́ pé bàbá tápà ó ti rìnrìn àjò ẹ máa padà wá tó bá wá kọ̀ tí ó rìnrìn àjò ẹ máa yanjú ẹ ṣùgbọ́n kí n wá lajú lẹ̀ kí bàbá tápà bó ṣe ń ṣèlú síbòṣìbò kó tó wá èmi ò ní gbà o èmi ń lọ bá ṣe jẹ́ wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n lè jogún lé kò jẹ́ kí n mọ ibi tí má ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí yín ó túmọ̀ sí pé ẹ fẹ́ fara ṣoko títí tẹ̀mí máa fi bọ́ lára bàbá tápà tẹ wá padà dé ah, ẹni bí màá níyàn o tẹ́yìn bá kúrò bó ni káwa lọ àwa tá a fowó wa ara lẹ̀ tá a kọ́lé fẹ́lẹ̀ dára wa ibo la fẹ́ ká gbà lọ. wọ́n ní mọ̀jà masala àmọ́ akẹ́kọ̀ọ́ lójú ogun a máa mọ̀jà ajá tí bàmí rí sá irú ọmọ ogun bòmí ìlọrin ah. bó la fẹ́ gbé ilé rẹ àti ilé rẹ kó ládùúgbò ilé àti ilẹ̀ tí ẹ̀mí eh, ò lè gbé e. ṣé bílẹ̀ àwà ń bẹ ilẹ̀ àwà ń bẹ tí ẹ bá dẹ̀ ti gbọ́ pé bàbá tápà òun ti rìnrìn àjò ń tiẹ̀ èmi á padà sínú ilé mi. olówó sí ọkọ̀ sọ ilé ẹ̀dílé sí alágbára kó gbẹ́sẹ̀ lé ẹ sọ mi pé bóyá ọlápẹ jogún lẹ ẹ bá jogún nǹkan kẹ ẹ mọ iye ẹ ajogun ẹ wò mọ iye agbada ńlá àwa táwọn ará lẹ fúnra wa sáà fẹ́ fi lélẹ̀ ni. ọlọ́pàá ẹ máa lọ ti. ẹ lè rẹ̀ sáà fẹ́ dá sí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí mo wòye ń pé ẹ̀ tí ì sọ ní ohun tẹ̀ ẹ̀ ni pé ẹ̀ tí ì sọ báwa ṣe máa padà torí ẹ̀yìn lẹ́yìn bá ṣe débí mo dẹ̀ expect pé nígbà tá a ti sọ̀rọ̀ tán ó yẹ kẹ́ ẹ ti kẹ́ ẹ ṣe nọ́mbà pẹ̀lú wa káwá dẹ̀ máa bá ti wà lọ. àwọn tá à ń sọ̀rọ̀ ìgbà mi ẹ sọ̀rọ̀ mi bẹ kí bóyá ìwé kọ́lẹ́ fi gba ẹ̀wù eh, tẹ́ wọ̀ yìí ẹ sọ jàbàtì àwa báyìí lọ́fíìsì yín sàsanwó ọkọ̀ lẹ́fẹ́ gbé tẹ́lẹ̀ ọkọ̀ alẹ́ gùn débi. epo ti tọ́nu machine yín nìyẹn o. ẹ tún wá ń padà lọ àbí kánú kó ẹrú ká gbọ ni. ṣe rí àpótọ́mọtọ́ bọ̀ ẹ lọ sílẹ̀ wà á tápà ẹ pa àpò èyí sípàdé o aláfẹ́ ká bá bẹ́ẹ̀ lè mú wa òun sọ̀rọ̀ láti fún yín. ẹ ẹ pẹ̀lẹ́ o yóò dáa fún yín ẹ ní sórí burú ó yẹ kí ẹ mọ̀ wá dáadáa bá ti dúró. dáadáa ṣe bẹ́ẹ̀ ni láńlọ́ọ̀dù àdúgbò ṣe bẹ́ẹ̀ ni náà máa wà náà. ẹ sí gan ẹ sí ọlọ́wọ́ ti ju yín ọ̀rọ̀ kan ló wà ládùúgbò tí wọ́n á ní ká gbéṣẹ́ fún yín àmọ̀ pé èlé lè ṣiṣẹ́ yìí wọ́n wá fi rán àwa pé káwa báyìí sọ ìfúnikẹ́ wá bá kẹ́ wá bá wa bí. iṣẹ́ wo. ẹ ṣe ìyá ṣègò hmm? gbé wọn débẹ̀. ẹ wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ tó dáa ni àgbéṣẹ́ wa fún yín torí àmọ̀ pé mọ̀ ṣe dáadáa ni hmm. láàrin èmi àti yín ṣe mọ bàbá tápà. Ah. <laughs> bàbá tápà ẹni lè bá wà nínú àdúgbò yìí tiriti tó bá ní òun mọ bàtà pàrà olùtọ̀hún wáyé pé kò náwó fresh note ni kò náwó agán nìyẹn àmọ́ eh. bí ẹni mo wó. Eh, wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀. ṣé ẹ tẹ́ ẹ dárúkọ ìwà bàtà pà hmm. ẹ tó bá ní ìwà bàtà pà inú tá a wà yìí ládùúgbò wa yìí irọ́ ló pa ṣebí ọmọkùnrin tó ju báyìí lọ hmm. tí o gbórùn gbẹ aṣọ funfun báyìí ẹ wẹ́ wá gbọ́ o. ẹ eh, ẹ ń jà ni. irọ́ torí bá a ṣe wà a máa kọ̀rọ̀ ojú mi. kò sí <laughs> ọmọ ẹ kò sí ọmọ nítorí olébùkù ẹ̀yà wèrèdè olébùkù ẹ̀ ń lọ iphone láìsí pé ó ṣe yahoo a tún máa ń pàdé ní club olébùkù ó máa múra bí àwọn yahoo ò ní pọ̀ mọ́ àwa ni wọ́n jẹ́ àwọn ta ni àwa èyí ta àwọn gbà tiẹ̀ àwọn gbà tiẹ̀. má bínú ògo ilé tó kọ́ ṣebí ajo ló fi kọ́ ṣebí olókè ló ń gbé. ọsàn ó yọ kó kọ ọ̀nà fògùn gbalẹ̀ ni tẹ́nàtì nínú ilé ẹ̀kọ́ tó di pọ́pọ́. àmọ́ dáadáa àmọ́. Mm, ó túmọ̀ sí pé o ti ni kẹ wá ro tiwa papọ̀ kẹ wá sọ́dọ̀ dídí iṣẹ́ yẹn lè ya yín lára láti bá ṣé mọ ìyàwó ẹ̀. ṣé ìyàwó ẹ tẹ dárúkọ yìí hmm. ẹ tó bá ní òun mọ ìyàwó bàtà pa ṣe bí tó ju báyìí lọ. kò tó yẹn. ẹ báyìí sì ó ṣe wá rí ibi ló wà. àdélé délé ni ẹ bá wa jí pé. ah what nonsense láyé láyé yín èjò tuntun sọsọ fipá àjọ kejì ọlọ́jì ni. ọ̀nà àtijẹ́ ọ̀nà àtijẹ́ ọ̀nà ìró ọ̀rọ̀ òkú wa wàá wàá àlè fún fẹ́ǹsì o àlè eh. fún fẹ́ǹsì. ọlọ́gbọ́n ọlọ́yẹ̀ká di Spiderman. irọ́ irọ́ ẹ eh, ohun tẹ́ ẹ sọ ní kókó ni pé ìyàwó bàbá Tápà kaba yẹn mu kẹ má rí tracy kankan. sẹ́rí táàbí ní bá a jí gbé ẹ má pa o ẹ kankan gbọ́dọ̀ sí o kò sẹ́gbẹ́ pẹ̀lú wa kò sì pàdé àwọn àgbẹ̀tà bá gbéyàwó ẹ̀ pamọ́ tó bá wà ní ṣòro àwa bá alárọ̀dù ẹgbẹ́ pé ńlá lọ́dún ẹ má wò mí ràn o. ọkọ ò ní balẹ̀. ọkọ balẹ̀ àwa sọ fún pé àbọ̀ dá wíwá rẹ̀ tábàtí wàá parí ìyàwó rẹ̀ yóò mọ̀ wá sẹgbẹ́ ọ̀tán. kí lè fẹ́ fún wa. kí lè fẹ́ fún wa báyà la máa dìmọ́ ni ẹ fún ẹ twenty meter. Ah, ah. twenty meter half a plot lè fẹ́ gba àwọn half a plot. ṣá ṣe ni one plot kó lè tó wọn pín sí méjì dọ́gbadọ́gba. ṣé inú ti wá pọ̀ jù. tó pọ̀ àwọn hmm. akẹ́kọ̀ọ́. ìrọ̀ ọ̀rọ̀ lẹ̀kọ́ là ń sọ twenty million ló sọ fún yín. ẹ agolo èmi agolo àbí twenty million. Eh. ṣé tẹ́ ẹ bá rí ẹ̀ẹ́dẹ̀ka twenty million ṣe ẹ̀ẹ́dẹ̀ka ah. twenty million. Eh. ṣé ẹ máa gbéṣẹ́ fún abẹ́ gbéṣẹ́ fún wa ẹ̀jẹ̀ sọ̀kan fún mi. house in dada tẹ bá ti bá gbé pamọ́ house in dada. Eh, ẹ ẹ obi ẹ lọpẹ lomi. ẹ lọpẹ lomi àmọ́ ẹ wá nísòro ẹ gbéṣẹ́ fún wa o ẹ gbéṣẹ́ fún wa àyòyìn ti ta a máa ta sí i. ṣé ẹ ṣe mọ́ a máa ṣe ẹ wá gbọ́ òdodo bá dé. èyí tèmi wá fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá ti wá gbéyàwó bàbá tápà mo fi Ọlọ́run bẹ̀ ẹ má gbé wálé tèmi ẹ sì má gbé wá sílé ẹnì kọ̀ọ̀kan wá ẹ jẹ́ ká mọ ibi tẹ́ ẹ bá gbé lọ. àbí ká just right. ẹ ibẹ̀ náà dá ibẹ̀ náà dá. ẹ bá dalẹ̀ ó dáwó ó dáwó. lálọ́dù wa ni kò máa sábújà kan lọ́rùn ọ̀pẹ òun nìkan ṣoṣo bọ́dẹ̀ yìí olóró ni àbíjà ni lálùdé ni. bàbá dápà ti túwábù. ọ̀ tíráàbù. wàhálà ìṣẹ́yìn. wọ́n ní ilé yìí wọ́n lè fi yáwó ni. wà mi ò ṣe bílífù ẹ ṣé wọ́n ṣeré nàbó wọn ṣe é báyọ̀ sọ pé mo fi yáwó bọ̀. ẹ omi ọ fọ́tò yìí tún wà nbẹ igbe ìfọ́tò yìí àti ọkọ yìí ló wà nbẹ àtẹ tó parẹ́ o àtẹ tó parẹ́ o. a ní mo bílífù báwo ni màá fi lè yáwó. ẹ kò ṣe o tó ni ẹ ṣáà ṣe díẹ̀ díẹ̀. láìdí liadi ha ta ló ń jẹ́ liadi. jìbìtì ti lù mí o ha ha liadi nǹkan ṣe mí ọ̀rẹ́ mi ni mo sẹ́ndì owó sí. mo sọ pé ó ti yé mi tẹ́lẹ̀ ó yẹ ìpè jáde kẹ dáhùn jáde. Oh, kírú kí ló ṣe mí yìí o irú kí ló ṣe mí yìí náà. gbàgbé ni ẹ ṣe é pé. hello. dáàdi. Mm -hmm bóò ni ẹ dákun torí ọlọ́run irọ́ irọ́ ọkàn ló kọ́ mi lásán ni o mi ì ṣe ń wo ọmọ tó ṣe wàá dá owó ń padà. láti bẹ̀rẹ̀ kọjá oko ribiti tí ṣẹlẹ̀ gbàgbé sí ni iná gorí ilé fẹjú tòótó òrùlé borí ajá mọ́lẹ̀ ogun ẹgbọmọlọmọ kálíkálí. bá lọ sọ̀rọ̀ sọ.